ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ re ojúmọ́ re lẹ́tọ̀ ìlera tiyín òun ló jẹ́ wá lógún ìgbádùn tiyín òun gan ni wàhálà ti wá àlòsùn àlórẹ̀wá Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi a ní kí là ń gbéyẹ̀wò lónìí ohun tí à ń gbéyẹ̀wò lónìí olóyìnbó a máa pè ní stomach gbà tí àwa Yorùbá a sì máa pè ní inú àwọn ní ìlú mìíràn wọ́n lè pè ní ikùn nígbà tí wọ́n ń pòwe pé oníkùn ló mọ̀ọ́kà ajẹnudùnnú ló mọ ọwọ́ ẹ ṣé kí ni o ló mọ owó ẹ̀ pọ́n ńlá mo ní àlejò pàtàkì pẹ̀lú mi lónìí Orísun ni mo wà tí mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwì ẹ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ pé ara alẹ́ ẹ pé èrò ọ̀nà ẹ pé olólùfẹ́ yín ẹ pé àwọn èèyàn ẹ pé àbúrò ẹ pé ẹ̀gbọ́n ẹ tẹ wọn láago wípé fún Ìkẹ́nọlájí ó ti dé òde láti Orísun àlejò pàtàkì mi lónìí àwọn náà ni ẹ ẹ wo máa kọ́kọ́ kí wọ́n yín pé ẹ ṣe ẹ ló sú ẹ ló rẹ̀ bá a ṣe ń pè yín bẹ́ẹ̀ lẹ́ ń dá wa lóhùn bẹ́ẹ̀ lẹ́ ń jẹ́ wa gbogbo iṣẹ́ yín pátá mi ò ní sọ pé ààbọ̀ bọ̀ gbogbo iṣẹ́ yín pátápátá lọ́lọ́run máa ṣe láṣepé iṣẹ́ bí ẹ ṣe ń tọ́ gbà wá bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọlọ́run gbogbo ayé ọlọ́run àbá wa bá tìyín náà sọ̀rọ̀ láṣẹ ọlọ́run Olódùmarè orúkọ wọn kò yí padà orúkọ wọn náà ni ìyáàfin Abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ ṣe olóòtú. jàre ẹ ṣe gan akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n midwife ni wọ́n wọ́n ń tọ́jú àwọn ọmọdé wọ́n ń tọ́jú àwọn aláboyún ẹ ṣeun gan ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé tá a bá sọ nínú ikùn tá bá sọ nípa ikùn kí ni ikùn ibẹ̀ ni mo kọ́kọ́ fẹ́ ká lọ má tún wá lọ lẹ́lẹ̀kejì pé nínú ẹ̀yà ara ènìyàn ipa wo ni ikùn kó ẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sórí kí ni ikùn. ẹ ṣe olóòtú ikùn ni yàrá àṣírí tí Ọlọ́run kọ́ fún gbogbo ènìyàn àtọmọdé àtàgbà àtọkùnrin àtọbìnrin kò sí ẹni tí ọlọ́run dá láyé tí kò fún ní iyàrá àṣírí tiẹ̀ òun ni ikùn torí nínú ikùn yìí oríṣiríṣi nǹkan ló wà níbẹ̀ ìyẹn la fi pè é ní iyàrá àṣírí tí ẹnikẹ́ni ò lè rí ohun tọ́lọ́run tọ́jú síbẹ̀ apá ibi tó fi sí àti ìdí tó fi fi síbẹ̀ hmm. la fi pè ní iyàrá àṣírí ohun tí ikùn jẹ́ nìyẹn ẹ ó ẹ ní ikùn jẹ́ yàrá àṣírí ẹ ipa wo ló wá kó nínú ẹ̀yà ara wa báyìí. ẹ ṣe olóòtú ikùn kó ipa rẹpẹtẹ nínú ẹ̀yà ara wa nítorí lákọ̀ọ́kọ́ tá a bá jẹun kò sírú nǹkan tá a lè jẹ ó máa bọ́ sórí ahọ́n láti ahọ́n kí itọ́ tó lè yí ohun tá a jẹ yẹn wọ́n ń pa àwọn kinní ní enzymes ó máa yí ẹ jẹ́ ká ṣàkíyèsí tá a bá jẹ nǹkan tá a bá bì padà ó máa ó máa ó máa ti yàtọ̀ ó máa yàtọ̀ ó máa ṣe wá lára bákan hmm. torí nǹkan yẹn kò dàbí bá a ṣe jẹ mọ́ àwọn hmm. nǹkan kan ti ṣiṣẹ́ lórí oúnjẹ tá a jẹ yẹn à ń pe kinní kan ní osophagus ó wà níbi ọ̀nà fún báyìí kò sí nǹkan tá a jẹ yẹn bó ṣe lè ṣe rógódó tó tó bá débẹ̀ yẹn ó máa hmm. jẹ́ kó tínrín kó lè gbàbẹ̀ kọjá. síkùn síkùn ṣé wá rí ibi tá à ń sọ yìí ọ̀nà tóóró ni tí nǹkan kan kò gbọ́dọ̀ di lọ́wọ́ hmm. pé nǹkan tó ń lọ síbẹ̀ yẹn láti kọjá ìdí nìyí tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ mọ irú oúnjẹ tá a máa máa jẹ kì í ṣe pé kákan jẹun ṣá àbí kákan mumi ṣá ó ti o a gbọ́dọ̀ mọrú nǹkan tá a máa máa jẹ nítorí ibi tó fẹ́ gbà kọjá yẹn ibi tó fẹ́ lẹ́ni nǹkan tó lè pààyàn lára kò lè gbàbẹ̀ kọjá hmm. ẹ máa ṣàkíyèsí téèyàn bá ń jẹun tó bá gbé gungun mi ibẹ̀ yẹn ló máa dúró sí. bẹ́ẹ̀ni kò ní lọ sálẹ̀ kò ní padà wá sókè ibi tó dẹ̀ dúró sí yẹn ó jẹ́bi tó ó lágbára díẹ̀ tó jẹ́ pé tí nǹkan yẹn ò bá tètè kúrò ńbẹ̀ gbogbo ara látòkè délẹ̀ ló máa bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn. Hmm oúnjẹ tá à ń sọ yóò ì tí ì lọ sí ikùn o ọ̀nà fún ló sì dúró sí nítorí ìdí èyí tí oúnjẹ bá ń kọjá bọ̀ tó bá jẹ́ oúnjẹ tó ṣara lóore tó bá kọjá dé ìsàlẹ̀ tó bá kúrò ní esophagus ó ń lọ sínú small intestine èyí ni ìfun kékeré hmm. ìfun yìí náà kéré ó lójú nǹkan tó lè gbà àwọn ìfun yìí tí nǹkan ńlá bá wọbẹ̀ bí òkèlè àáfẹ̀ á tún papọ̀ á fẹ̀ á tún padà tó bá kúrò nínú small intestine ó ń lọ sínú large intestine láti di large intestine ó ń lọ síbi ojú ihò ibi tí ìgbẹ́ máa gbà jáde ṣùgbọ́n àwọn yàtọ̀ sí ibi tí ìgbọ̀nsẹ̀ máa gbà jáde yàtọ̀ sí àwọn ohun tá a sọ yìí àwọn nǹkan míì tún ṣì wà ní inú yìí tó ṣe kókó tó ṣe pàtàkì tó jẹ́ pé a gbọ́dọ̀ máa tọ́jú wọn hmm. nípa oúnjẹ jíjẹ ẹ mà ṣeun o ìyáàfin Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san gẹ́gẹ́ bí ẹ ṣe bá wa yànnàná ẹ̀ pé gbogbo àná la mọ̀ yín pé ńgbà tó ń jẹ bá lọ sí èkó wa tá a bá fẹ́ bí tá a bá bí jáde báyìí àfẹ́ sá lọ àfẹ́ sá pé ẹ́ ṣé ẹ̀kọ́ tó wà ní inú òun ni ó ti tẹ̀lé márùn-ún gbà mí nǹkan tá a jẹ síkùn tí ó ń dùn mọ́ wa ní ẹnu hmm, ikùn ṣe pàtàkì lẹ́yà ara kò tí ẹ̀ síbi tí ò ń ṣe pàtàkì lẹ́yà ara wa ẹ wá jẹ́ ká wò ó lọ́nà míì pé kí la lè bá pàdé nínú ikùn yẹn ká sọ pé èmi jẹ́ dókítọ̀ ẹ̀yin náà jẹ́ dókítọ̀ àwa fẹ́ ṣiṣẹ́ abẹ ká wá ní ká tiẹ̀ gbé ẹ jẹ́ ká tiẹ̀ gbìyànjú ẹ̀ ká wo nǹkan tó wà ní kí làwọn nǹkan ta lè bá pàdé nínú ikùn yẹn. ẹ ṣe lóòtú a ní lungs a ní spleen a ní gallbladder a ní kidney a ní liver a ní inú níbi tí gbogbo àwọn ẹ̀yà wọ̀nyí wà níbẹ̀ náà ni ọlọ́run tún ṣe ilé ọmọ sí hmm. tí ìkan ò dẹ̀ fún kan ìkan ò lè dí kan lọ́wọ́ yìí pé má ṣiṣẹ́ tó fẹ́ ṣe oníkálùkù bí ọlọ́run ṣe dá wọn ó dá wọn débi wípé oníkálùkù ló ní iṣẹ́ tó ń ṣe nínú ikùn níbi tí ọlọ́run tọ́jú ẹ̀ sí tó dẹ̀ ń ṣe ara lóore pẹ̀lú. ok àwọn ikùn tó àwọn ikùn kan wà pẹ́ pé wọ́n á pẹlẹbẹ àwọn kan kó àwọn á tóbi bó tilẹ̀ fà fọ́kùnrin ló wà lófóbìnrin ẹ jọ ṣé nǹkan kan náà ló wà nù wà ló wà nínú yẹn bó ṣe tóbi yẹn àti bó ṣe kéré yẹn kí ló wá yẹ kó yàtọ̀ síra wọn. ẹ ṣe ọ̀ra tá a bá ń jẹ àwọn oúnjẹ tí kò bá ara mu nígbà míì a máa jẹ́ kí ọ̀ra kó máa pọ̀ lára pàápàá jùlọ ikùn yàtọ̀ sí nǹkan tí ọlọ́run ti dá síbẹ̀ àwọn ọ̀rá yẹn á pọ̀ débi pé gbogbo ohun tọ́lọ́run dá àwọn kidney liver yẹn ọ̀rá yẹn máa bò wọ́n agbẹ̀dú ẹlòmíà wá tóbi ọ̀rá ni o débi pé nígbà tó bá yá tó bá di pé ọ̀rá yẹn bẹ̀rẹ̀ sí ní pọ̀ ọ̀rá yẹn á máa gòkè débi wípé kò ní lè mí dáadáa hmm. bí ọ̀rá bá ti wá gòkè tó ti di pé kò lè mí dáadáa tí kò bá ní hypertension wọ́n á ní wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀rá ó máa gba àwọn àìsàn kéékèèké láàyè láti máa wá ṣeré báwọn àìsàn kéékèèké bá ti wá wọnú ọ̀rá wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣeré wọ́n á máa yé sí wọ́n á máa bí sí wọ́n á máa rẹ̀ sí láìmọ̀ pé táwọn wà kì í ṣe ilẹ̀ ọlọ́ràá ṣùgbọ́n inú ọ̀rá gangan ni àwọn àìsàn kéékèèké yìí ni wọ́n máa dúró sí ohun tí mò ń sọ ni wípé tá a bá mu mi omi máa lọ sínú hmm. kidney ó máa fọ kidney àwọn omi tó ṣe pàtàkì fún ara wọ́n máa dúró síbẹ̀ àwọn èyí tí kidney ò bá ti fẹ́ ó máa dà wọ́n nù hmm. àwọn yẹn la máa tọ̀ jáde ṣùgbọ́n tí ọ̀rá bá pọ̀ lára kàkà kí ìtọ̀ yẹn ó jáde inú ọ̀rá ló máa lọ sá sí hmm. ọ̀rá náà wá bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ sí ó di pé irú onítọ̀hún kò ní lè tọ̀ dáadáa àbí kó má lè yàgbẹ́ dáadáa mọ́. Eh, wọ́n tún sọ fún wa wípé eh, fibroid fibroid náà ó máa ń jẹ́ kí ikùn eh, obìnrin à ń sọ nípa obìnrin sì pé ó máa ń jẹ́ kí ikùn obìnrin kó kó tóbi ìyàtọ̀ wo náà wà lára fibroid àti ọ̀rá tẹ̀ ń sọ yìí. ẹ ṣe olóòtú ìyàtọ̀ ńlá ló wà níbẹ̀ ṣe rí fibroid tá à ń sọ nípa èyí ọ̀nà méjì ló pín sí àwọn ìmíì wà tó jẹ́ pé inú ilé ọmọ ló máa ń dúró sí ó dàbí nǹkan àjòjì tó ń dàgbà nínú ara níbi tí ọlọ́run ò pè é sí á kàn máa dàgbà nínú ilé ọmọ kò ní fi àyè sílẹ̀ fún ilé ọmọ yẹn láti gbàlejò ọmọ hmm. tó bá ti tóbi jù ikùn onítọ̀hún yẹn náà máa dàbí ẹni tó lóyún ìyẹn ni fibroid fibroid ní ìkẹdẹ̀wà tó jẹ́ pé kò ní sí nínú ilé ọmọ ẹ̀yìn tàbí ara ilé ọmọ lòun máa dúró sí irú àwọn yẹn ò sọ pé kéèyàn má lóyún ṣùgbọ́n tó bá ti pọ̀ jù tá a bá lọ sọ́dọ̀ àwọn dókítà oníṣègùn òyìnbó wọ́n á sọ fún wa wípé ká ṣiṣẹ́ abẹ kán lè mú kúrò ńbẹ̀ nítorí pé á kàn jẹ́ kínú yẹn kó máa tóbi kó máa tóbi kó máa mm-hmm. tóbi á dẹ̀ máa mú ìnira wá fún ara gan nígbà míì ẹ bóyá nítorí àwọn ènìyàn wa tán máa fẹ́ mọ àmọ̀díjú bá ṣe ń bọ̀ padà lórí ìbéèrè yẹn nítorí pé ẹ ti ń mú fibroid wọnú ọlọ́ra yẹn tá a bá sì ní ká wo fibroid a rí pé nǹkan tó gbilẹ̀ gan ni ṣùgbọ́n nítorí àkókò àrí ọjọ́ mú so ní okùn Fọyẹkẹ Inaọlájí lórúkọ tèmi Ojúmọ́ Ire lẹ́tọ̀ Orísun ni mo tí mo ti ń dún bí tí mo sì ń rọ̀ bí òwe ó fẹ́ máa gbádùn wa sí lọ́lọ́kùn òjọ̀kan lọ sí Facebook wa Twitter wa tàbí Instagram kí o lọ tún wa wò bí idán bí ìran nọ́ọ̀sì wa tán bá mi sọ̀rọ̀ látàárọ̀ orúkọ wọn náà ni Abọ́sàdé Ọlọ́run ẹ̀sán kí la wá tiẹ̀ ń sọ nípa rẹ̀ látàárọ̀ òun náà ni ikùn inú stomach à ń bọ̀.